Shomoish. Ah, ah. I saw Satan with my two naked eyes. Olaji, I wine and dined with Satan. I shared my life with Satan. Madam, what the hell of Rajakuta no wonder? mo máa jẹ kárí wàhálà kẹ? Ah, Kò sí wàhálà kankan bí kan. Ẹ ò bọ̀dá mi, ẹ̀rù ń bà mí o. Ta ni mo ṣẹ̀? Ta ni mo ṣẹ̀? I don't do shit! Hey, hey, Naira, now you try shit. Mo ṣe wù mí kí n gbẹ́rù ìdè bùtẹ́tù. Àwọn ẹni bí ò jẹ́. Tèmi ti bá mi mi ò mọ bí mo ṣe fẹ́ san lóhùn tí mo yá. Gbogbo nǹkan tí mo rò pé ó lè kọlù, mo ti try láti ti kàbọ̀ lójú and it's not working. So mo ṣe decide wípé ẹ̀yin ni mo rí pé tún súnmọ́ tòsí mi. Ah, bó ṣe rí nìyẹn, ó unpredictable. Kò sí ìyàtọ̀ nínú gbogbo ọjọ́ tá a ti ń lò nílé àti ọjọ́ tí màdàm jáde gbẹ̀yìn. I say to God. I don't understand the mystery behind this pregnancy. Please. I hate that! Ah. oh, nígbà tó ń ṣe ẹlẹ́sẹ̀ sókè, ọmọ yẹn